تترك السمع والمواهب والعظات فلا يتهذر بها نسمع آيات الكتاب وما فيها من النعم أو العذاب فلا تتحرك القلوب لها وإن تحركت أو تهثرت وللابات السريعة لا تثبت أن تزول بعد بقائك معدودا نؤمن بالجنة ولا نتلبها طلب صادقين نخاف من الناس ولا نفر منها فرار الخائفين عباد الله أتدرون ما السبب إنها عقوبات الله القضية عباد الله ما ضرب الله على عبد عقوبة هي أعظم من قسوة القلب والبعد عن الله فعقوبات الله التي يصيب بها عباده على نوعين الأول عقوبات الظاهرة وهذه قد تكون سبيله والسبب في توبة العبد ورجعه إلى الله سبحانه وتعالى قال سبحانه وتعالى وما نريه من آيات إلا هي أكبر من أختها وأخذناهم بالعذاب لعلهم يرجعون ثانيا عقوبات عقوبات خافية وهذه يصيب القلب فيجعله يصد عن هدى الله ولا يتحذر بآيات الله فيرى المعروف منكرا والمنكر معروفا يظن نفسه في أحسن المنازل عند الله سبحانه وتعالى وهو في أدناها قال سبحانه وتعالى فبما نقصهم نقضهم ميثاقهم لعناهم وجعلنا قلوبهم قاسية يحرفون الكلم عن مواضعه عباد الله ولقد كان من دعاء رسول الله صلى الله عليه وسلم يقول اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشى ومن نفس لا يشبع ومن دعوة لا يستجاب له عباد الله القلب القاسي هو الذي لا يقبل الهدى وإذا قبله لم يعمل به فإذا تركت سمعه الآيات المحفوفات والعبر والعظات أعرض عنها وكأنها لا تعنيه القلب المريض القاسي هو الذي تعلق بالشهوات وصار حسيرا للمحرمات يترك كل شيء ويطول أي شيء من حجر تحقيق شهوته صاحب القلب المريض إذا ذكرته ونصحته بالفعل ما أمر الله سبحانه وتعالى وترك ما حرم الله عليه قال لا أستطع نعم لا يستطيع لا يستطيع أبدا لأن قلبه مريض بسبب المعاد والشهوات أو لصاحب الصحبة لا تذكر بالله بل تزيده من الله بعدا إلى استماه الجنان ثم نوم هذه هي حياة الكافرين من أبناء المسلمين قال سبحانه وتعالى كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون هذا قفل عليكم في الله orí agẹ́jẹ́ tán ọlọ́run kò mọ̀ bá nẹ́bùwá Muhammad nínú àṣà nẹ́bùwá Muhammad nígbà tí máa bá àwọn sọ̀hábà tí máa bá wọn sọ̀rọ̀ ìmọ̀ àjòyè wọn pé nínú àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba òun ló lóore ó sì dájú gbogbo lọ agbọ́dọ̀ máa gbé ọ̀rọ̀ ọlọ́run ọba lékè gbogbo ọ̀rọ̀ anabi sallallahu alaihi wa sallam a máa jẹ́ orí wọn ìjọsìn tí ẹrú ṣe tí ó ṣe àǹfààní fún lálẹ́ kìyàmà ó ní ìjọsìn tó bá bá ta anabi sallallahu alaihi wa sallam tó bá bá mu èyí tó burú jù nínú àwọn iṣẹ́ tọ́mọ yẹn máa ń ṣe òun náà ni àdáadáa rẹ̀ gbogbo tó bá jẹ́ àdáadáalẹ̀ alẹ́bí ni gbogbo ẹtí máa ń ṣe ó lè wọnú ọlọ́wọ́n bá o ọlọ́wọ́n bá kó máa ti wá ní ọmọ aná kó sẹ́ni kọ̀ọ̀kan wá ní ọmọ àlìjánà. èyí tí a fẹ́ gbéyàwó ní ọ̀sẹ̀ yìí òun náà ní qaswatul qalb uqubatullahi al-khafiya kẹ́ni ó lé. kẹ́mi ó lé gbọ́rọ̀ ọlọ́run abẹ́mi tó lé bẹ́ẹ̀ bá sọ ọlọ́run fún kò fún kẹ́mi báyìí lára àwọn ọ̀nà fi ni àmọ́ ìyà tó pamọ́ ni táwọn èèyàn mọ̀ pé ṣẹba wo àwùjọ wa kìí ṣe pé kò sáwọn àfà tí wọ́n ń ṣe wá sí òdodo fáwọn èèyàn wọn ò sì kéré tó bẹ̀ gẹ́ kìí ṣe fáwọn àfà tí wọ́n ń sòdodo tí wọ́n ń bá ní sòdodo ọ̀rọ̀ níbi wá sí wọn kìí ṣe fún wọn kéré láwùjọ yìí àmọ́ ní ń gbọ́ wá sí lónìí wá àti yóò ṣàǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ńlọ wá àti wá àti òlápa lárẹ̀ ẹlòmíín gbọ́ wá àti wá àti òhàn lárẹ̀ kọ́dẹ̀ ẹ̀ lè mọ̀ pé mùsùlùmí ẹlòmíín wọ́n tún máa fi ṣe fáàrí kìnnì àwọn tí ń gbọ́ wá sí ní tiwọn ẹ̀bí ya rẹ̀ subhanallah kò yẹ kọ́ owó ìdáfimọ̀. kò kọ wí pé ọtí ń gbọ́ wà sí bí ti ti rí ọ ah, lágbájá máa ń ọlọ lónìí nú àwọn èèyàn nínú àwọn mùsùlùmí à ń gbọ́rọ̀ ọlọ́ àmọ́ kò sí àǹfààní fara ń ó sì yé òun náà sì ń kà á níbo ti ríre àmọ́ torí pọ́kàn rẹ̀ lé agbẹ́tumọ̀ rẹ̀ agbẹ́síbòmí àwa wá nǹkan mi tó fẹ́ rújú mú ọ asáwọ̀bẹ̀ asábábẹ̀ rẹ̀ látara kọkàn lé náà ni ìyá ọlọ́run ọba lélẹ́yìn ìyá ọlọ́run ọba títí jẹ ìdáni ó ní kí ọkàn yẹn lè débi pé kéèyàn rí nǹkan gbọ́ pé n tó lúwa fẹ́rẹ̀ kéèyàn rí nǹkan gbọ́ pé n tó lúwa fẹ́rẹ̀ kẹ́mìtì lé kó mọ̀ fẹ́ sípò mẹ́ ìyá ńláńlá ni kọ́lọ̀ wọn fi ń jẹ ẹ̀dá ẹ̀. àti kéèyàn ó ka gẹ́gbọ́ pọ̀lọpọ̀ ń ká lónìí tẹ́wọ́ fẹ́ kó ìsọ̀rọ̀ bá àwọn afáàtún náà. pé ṣẹ́gbẹ́ ti kéwú láwọn kéwú àwọn rí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń sabú láwùjọ lónìí àwọn náà rí kàpín táwọn aburú ni ń sí náà tí wọ́n ó mọ̀ pé rìbá ò dání àfà ń ṣe bí jọ́nà ọlọ́ Ó bí àmọ́ sá àwọn ọ̀rọ̀ tó bá ti rújú díẹ̀ wọn tó bá bẹ̀rẹ̀ gbogbo alónìí à ń gbọ́ àwọn ayé alukuhan à ń gbọ́ wà sí ibi tọ́lọ́ ọba ti ń sọ àwọn ìdẹ̀ra àwọn oore àwọn àǹfààní àwọn dáadáa tí ó ṣe fún gbogbo ẹgbẹ́ tẹ̀lé tiẹ̀ à ń gbọ́ àmọ́ à ń ṣe bẹ́ẹ̀ ni tí ò gbọ́ ìgbàtà lórí sọ̀rọ̀ máa wà lọ́wọ́ tẹ́lẹ̀ tí ń sọ fún abọ́rí kálùkù náà abọ́rí gbọ́nà ni tẹ́lẹ̀ bá ṣe tẹ́lẹ̀ yìí yóò wà ní jẹ́nà ẹni bá ṣe tẹ́lẹ̀ yìí yóò wà ní jẹ́nà ó sì gbọ́ pọ̀ sí tẹ́lẹ̀ ìkan sí ọkàn rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa a máa gbọ́ ibi tọ́mọ ọba ti ń lérí yà ibi tánà à ń gbọ́ à ń gbà ẹni bá ṣe báyìí yóò jẹ́ ọdún ọlọ́wọ́ bá a sì ń ṣe ti fún àwọn ohun àbẹ́ ẹni tí ọ̀gbọ́n àbáyébó wà sí ìyá ni ọmọ ẹlòmíì ti gbọ́ àní pé gbogbo mùsùlùmí tí sókòtò rẹ̀ tó bá kọjá kókósẹ̀ alẹ́bí ma asbel minali kàbẹ́yì minali ìdá ti náà ọtí ń tọ́ ti pẹ́ ọ̀rọ̀ ìṣẹ́ máa pọ́ ọ ti wáyé létí fún ọmọ ọ̀fẹ́ kan pé ọjọ́ alùpùpù tí alùpùpù ní ká máa pè ọ́ kéèyàn gbọ́rọ̀ ọlọ́run pé bí ẹ bá ṣe ìjọba yìí yóò wọ lọ ọlọ́run ọlọ́run sọ ni ànábì sọ kéèyàn wá dún lérí ẹ̀ ẹ̀mí lé ní ìyá ọlọ́run ọba tí fi jẹrú ni ẹlòmí ó gbọ́ kò sì ní ẹgbẹ́ ọlọ́wọ́ bẹ́rù nípa mẹ́yàn ẹ̀mí rẹ̀ ò sì ní mí kí o ké sí àrẹ báyìí gbogbo ẹni tó bá ti inú ṣe sí báyìí inú ṣe sí ara rẹ̀ ó gbọ́ bí tẹ́lẹ̀ pé bá ṣe báyìí ẹ wà lè jẹ́lẹ̀ bẹ bá ṣe báyìí ẹ wọ̀ náà àwa rí ìpadà lárẹ̀ ẹni rẹ̀ lè àdìyí òkú bàtẹ̀lá ìyá ọlọ́run bá ní o ti fi jẹrú ẹ̀ kéèsè pé kéèyàn wá owó ó mọ́ ìrìnà nìkan lọ fi ń jíyà ìpé tí jẹ́yàn yà láyé nínú tí ní jẹ́ àláyé ni pé bọ́ bọ́ ti ẹ̀kọ́ mọ́ lò ìyọ́nà ọba lélẹ́ jàmá jàmá mùsùlùmí à ń gbọ́ àwọn ibi tọ́wọ́ ọba ti ń ròyìn àlìjẹ́nà Tánàbí bí ó yà àlìjẹ́nà, ó ti bí àtó, àtàwọn ọ̀sẹ́ àlìjẹ́nà, à ń kọ́ bó ti bí àtó ọlá àti wá àwá nìkẹ́lẹ̀ yìí kí ló fà á láwa tó wá àti sẹ́ ẹni tí ó wà ní Jánnà wọ́n lé atọ́njẹ ẹjọ́ alẹ́ ni gbogbo ẹni tí anábìnrin alẹ́ wọ̀ká fílíyẹtì kàbẹ́ẹ̀ni ìjẹ́nà Ànábì ní gbogbo ẹni tí bá máa ń tọ́jú ọmọ òrukàn ọmọ òrukàn tó kàn ní àbí tó jìnà sí Ànábì wá di gíárì kí a máa ká ilé ilé ẹ̀jẹ̀ ọwọ́ aládìjẹ náà ìjọ ọ̀sẹ̀ pẹ́sẹ̀ lórí aládìjẹ ẹjọ́ òun kò sí àdìjẹ́ ni sọ fẹ́ àmọ́ wa ni kí ló dé tá à ń gbọ́ ń gbọ́ tá a máa ń gbọ́ ọmọ wa àti bí bá ṣe báyìí ọlọ́wọ́ ta lọ́rẹ̀ báyìí bẹ́ẹ̀ bá ṣe báyìí ọlọ́wọ́ ta báyìí àjẹkọ̀ọ́ àìṣẹ́ wa tọ́ mi tí gbàgbà gbàgbọ́ ẹ̀mí a máa gbọ́ bí wọ́n ti ròyìn iná ṣe iná rẹ̀ bínú ọlọ́run ti rí rẹ̀ ẹ̀wọ́n lọ́ta sọ ọ́n báyà yìí. máa jẹ owó èlé? fi ń jẹ ẹni èyí tó kéré jù nínú ya ìbá abẹ́ tí ń ṣe rìbá èyí tó kéré jù nínú ya rẹ̀ ó ṣeré bí ẹni tí ń bá ya rẹ̀ ìyá rìbá tó kéré jù tọ́kọ́ ṣe sì náà ìyá lọ́lá ni ó ọdún wá ṣe sì náà ọ̀rí bí tó sí ìyá rẹ̀ lọ bá sùn wo ìyá rẹ̀ ó ṣe tó ẹni tí ìyá rẹ̀ kéré jù nínú ya rìbá nù ṣe bọ́ ọgbọ́n ló bá sọ ìjọ́ ìjọ́ láti pọ̀ ẹ̀mí líle lọ́lẹ́yìn olè ìyá ọlọ́run wá ní pọ́ wọ arábìnrin ọ̀tẹ̀tẹ̀ máa gbọ́ pàtí ń sọ ọ̀gbọ́gbọ́ mi ọ̀gbọ́rẹ́ àyínà pé yá yọ nẹ́bí mo pè wà nẹ́bí kúlù àjòwàjì sọfá wọn ìyàwó rẹ̀ wọ̀bẹ̀lẹ́ tí sọfá máa rẹ̀ wọ́n ni sọ ilmọ̀mìnì sọfá obìnrin múmìnì yìí nínú àlẹ́ ọ̀ngbọ́ dáàlìkà àdínà ẹ̀yìn ọlọ́pìnà wà láyé dẹ́yìnà ọ̀ngbọ́ ẹ̀yìn jẹ́ tí máa ń ká fún ọ pọ̀ tí wọ́n lọ́bọ̀ ń pọ̀rọ̀ náà nù pé ìwọ nẹ́bì sọ fáwọn àwọn ìyàwó rẹ sọ fáwọn obìnrin àwọn ọmọ rẹ lóbìnrin kọ́ ti sọ gbogbo àwọn obìnrin mùmí ní tí wọ́n náà ti bẹ̀rù àwọn tó ń bá wíjọ náà tí ó ní kẹwàá ṣe yìí ní àlẹ́ yìí ní ẹ̀mí ń kẹwàá rẹ̀ bí ó ní kẹwàá rẹ̀ jẹ̀lú wọ́n ti gbọ́ ọ̀sì yí padà láti jọ iná wọ́nlá iná àbí ìyá ọlọ́wọ́ bá ní ẹni rẹ̀ lé tí yóò gbọ́ ayé ọlọ́wọ́ báyìí pé ń tọ́wọ́ bá fẹ́rẹ̀ kọ́ má mi ẹ̀mí kọ́ má dàmú ẹ̀mí láti tẹ̀lé látara kẹ́mi ó lè lélẹ́ ìjọba kẹ́mi ó sì lé min uqubati Allah lára àyà ọlọ́wọ́ títí tọ́bá ní kọ́nà máa fi àjọ títí di ọ́ ó gbẹ́ sẹ́mi rẹ̀ lé tí e gbọ́rọ̀ lọ àbógbọ́ kò ló ọmọ ti fi àjẹ. jọmọ mùsùlùmí ìyá ọlọ́run ọba tí bí jẹ́yàn láyé méjì ni òkùbá tó gbọ́ ọ̀hìọ́ alákọ̀ọ́kọ́ ń bẹ ìyá mi ń bẹ ìmọ̀ ẹ̀hàn eléyìí ìyá tí máa hàn yìí. ọlọ́run máa ń fi jẹ́yàn látara pé tí ó ti bọ́yọ̀ lè sẹ́rí kúrò níbi àìdá tó ṣe kọ̀ tí lọ́sọ́dọ̀ lọ èyí ìyẹn ọlọ́run bá tó bá hàn bí ṣe fi wá bí ṣe fi ń jẹ́ kò sómi kò síná ẹ ẹ̀rí fẹ́ ẹni àwọn ṣiṣẹ́ irin kódà àjẹjẹ àjẹjẹ rà à ń ṣiṣẹ́ irin àjẹjẹ rà òṣìṣẹ́ wá dàgẹ́rẹ́ tí ó ṣe ààbìhì uqubatullahi zahira ìyá ọlọ́wọ́ balẹ̀ lẹ́yìn òní ó sì hàn àwọn ọmọ ti ń yà igi ẹrú ẹ̀ bọ́ọ̀ lè túbá bí kọmọ ìwọ̀n náà kọfẹ́ ń kọ tó bá kọ̀kọ́ náà wọ́n náà kọfẹ́ ti dára láyé kọmọ rí ṣe látara àwọn ẹ̀ṣẹ̀ tó ń ṣe ọlọ́ọba ó lè fi ń di àjíọ́ láyé àmọ́ ọmọ ti ń yà igi ẹ̀yàn kí ẹ lè bá tẹ́ padà ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض اللي عملوا لعلهم يرجعون الله ni mo jẹ́ kí bàjẹ́ káàkiri ayé ó dóko ó délé látara ìwà burúkú táwọn èèyàn ń wù ó ní bíbí àyí jẹ látara àwọn tó wọ́n wù bọ́yá wọ́n lè ronú kúwàdà irú yàbá yìí ti fúyẹ́ ihe na-ete eji okubato nwahi kofi ya o niya kọwaa mafi nje ruo amaghi ato fama ni enyolu eto ya ni kini ya na o ni ke ya bọrọ ọrụ ọba. òun ni kí ẹmọ fẹ́ gbọ́rọ̀ lọ kẹ́mí yẹn lè débi pé kò fẹ́ gbọ́wà sí òdodo ẹni ẹlòmí lè débi pé ọ̀nà kẹ́sọ́sọ́ ló wà fún láti lè fi jáàmù wà sí òdodo ọ̀nà kanáà ni oníkọwà jímọ̀ yóò sì mọ̀ọ́mọ̀ yóò mọ̀ọ́mọ̀ yóò mọ̀ wá sọ́ àbúkà lélẹ́yìn لأنه كفر لا كفر الإراد كفر للي أبرج سنالة ọbúrú tí ó lè níjọ kíyàn máa pẹ́ ibi tó wọ́n ti lè gbọ́ àṣírò òdodo rẹ̀ tí wọ́n fi tọ́ yóò ti gbọ́ àwọn bá ní sálà kò rí bẹ́ẹ̀ kúfù lélẹ́yìn òní onáfẹ́ ní kúfù ìrọ́ọ̀dì ẹni tí ẹ bẹ́ gbọ́ ọ̀rọ̀ ọba eléyìí ló ti àwọn Abu Lahabi eléyìí ló ti àwọn Abu Jahali àwọn náà ń sábú Muhammadu sallallahu alaihi wasallam wọn ò fẹ́ gbọ́ ọ̀rọ̀ ọba eléyìí ní ti àwọn ìjọ Nuhu alaihi salatu wasalam tí máa ti wá sí fún wọn wọn fọwọ́ pé ó wọn wọn ò fẹ́ gbọ́ ọ̀rọ̀ ọba àádọ́ kúfùrù kúfùrù ìrọ́ọ̀dì ìyá ọlọ́wọ́ ọba lè yún náà kí ẹ máa sá kó fẹ́ gbọ́ wá sí òdodo àtàwọn wá sí àpàlà àwọn àti wọ́n gbọ́ tí wọ́n gbọ́ kan ṣe rẹ ni wọ́n àti tó gbọ́ tó sì wà níbi bọ́ọ̀dì ń tẹ lọ́wọ́ lọ́wọ́ tó ń lè fẹ̀sẹ̀ orílẹ̀ àwọn àti àpàlà àwọn àti ọ̀rẹ́ ti rẹ ẹ̀yìn náà máa rú wọn tá ń gbé kíní sí ọmọ ọmọ ọba ẹ gba kọ́bí jẹ dáfẹ́ níwọ̀n àti subhanallah kátmẹ́tì lórí ìfẹ́sẹ̀ wá sí ẹjá gbádùn ara wa awáfọwá àdídí entertainment ó wà ní sábàbẹ́ ṣe bí lọ́rùn ẹbá pàápàá wá sí wá sí òun náà ti wá sí tí ó ṣe fún yín

a máa ń gbàgbé gbogbo tí ń jẹ́ ayé a máa ń gbàgbé tí ń jókòó gbogbo tí ń ayé ti lẹ́mi wa ni mo nílé kan mo lọ́mọ kan mo lọ́yà kan mo lọ́jà kẹ́mbì kan bá lọ́jọ́ rẹ̀ a máa ń gbàgbé a bá ti kú lọ́dọ̀ rẹ̀ bàbá tó wá a máa kí wa a máa gbé kí lànà bí sọ fún wa anábì ní ká ní intimu intimu méjèèmí rí tẹ́yìn bá rí ìtò ọba mọ̀ tẹ́ bá mọ̀ rí ẹ̀ bá tẹ̀pà sọ́dọ̀ mi ni gbogbo ògbé tí ayé yín wọ́n àti lẹ́wọ̀n àti gbọ́jọ̀ máa ẹni tó gbọ́gbọ́n orí lò wọ́n fún wọn jìnà sí. gbogbo ọgbọ́n bá fẹ́lẹ́ ìsàbò tó tọ́lù sàdánwò fún tí ètò ẹwà ni tó ti gbọ́ wà sí òdodo káàkiri àbọ́rígbé ti tó kọ́mọ sáfún ọ̀gbọ́n ìhàbí ìyá ọlọ́run ọba tọ́lọ́ máa fi jẹ́ yàrá ni o fọlọ́wọ́ rẹ fi yà jẹ́ ni. ẹ lọ bí ojú gbọ́ wá sí ọdọdọ wọ́n lámú yẹ àmàlù bí kò ní lò ó. ọ̀ngbọ́ wà sí ọ̀lọ́ ọwọ́ ń sí ọjọ́ tí wọ́n ti ń wá mọ́sálásí yà yìí. ọwọ́ sí ìjọba mọ́sálásí fọ́tò làwọn tó máa ń kírun kò ní ìdí ẹlò mí gbọ́ta ti bẹ̀rẹ̀ mọ́sálásí ìlú àtijọ́ ti jímọ̀ kò padà jọ ní inú gbọ́rẹ̀ ń fàbẹ̀ rí ni o subhanallah subhanallah allah abúgbà lè jama kó ọmọ wá wà sí àyí ọmọ bọ́ kúrú bá yà yìí wọ́n sí ti ọlọ́wọ̀ fẹ́rẹ̀ rẹ̀ torí tọ́rọ bá fẹ́rẹ̀ inna Allaha yu'ti dunya liman yuhib wa liman lam yuhib walakinna Allaha la yu'ti al-akhirah illa man yuhib ẹ̀rí ayé ìkẹyàn kọ́lé kóra mọ́tò kó ní gbogbo ẹ̀ kò sẹ́ tó wọ̀n yẹn fún lẹ́ẹ̀dì ní kí ọjọ́ ìbùsọ̀ kọ́lé ọgbà tí ó wà ẹ̀wọ̀ gbà ẹ̀ àwọn tí wọ́n nílé ti pọ́pátì jù lú yìí tí wọ́n wọ́n tó jẹ́ àwọn sọ́jọ́ bèrí ni wọ́n fọ́tò ọ̀pọ̀lọ́ nífẹ̀ẹ́ àwọn ìjọba ànábì lọ́la àwọn máa fún ẹni tó nífẹ̀ẹ́ sí àtẹ̀ntí òfẹ́ sí máa fún wọn láyé àmọ́ àlìkìyàmà iṣẹ́ tí yóò ṣe tó fi dá àlìkìyàmà ọlọ́run nífẹ̀ẹ́ nìkan àtẹ̀tí tó ń gbọ́ wá sí látijọ́ yìí ọdí wọ́n jí mọ́yẹ̀ látijọ́ yìí ọ̀wọ́ yàtọ̀ ọlọ́run nífẹ̀ẹ́ rẹ fọ́ọ̀ fi gbogbo ilé ayé sọwọ́ ọlọ́run nífẹ̀ẹ́ rẹ fọ́ọ̀ fi gbogbo ilẹ̀ iṣẹ́ ilé ọlọ́run nífẹ̀ẹ́ rẹ tọ́wọ́ yí padà النبي صلى الله عليه وسلم قل ما يريد الله به خيرا يفقهه في الدين arábìnrin yìí náà òun náà máa ń sọ pátọ̀rọ̀ àti máa ń fírun ìwọ hálàlá ọ̀tí ìpadà kò nídìí kọ́ wí bẹ́ẹ̀ fáwọn èèyàn tí wọ́n pọ̀ ká pátọ̀rọ̀ ti fi olóòtọ́ tó ti bẹ́ẹ̀ náà àyàbẹ̀ mọ́sí ló ti ń lòdì sí náà hálàlá ìlú ìjáàbù tó ń lò yìí sí ìtàn tó fáyà tó ọmọ ọmọ kí ni ọmọ bọ́wà sí òdodo kí ni ọmọ lò ó ara àyàtọ̀rọ̀ fi jẹrú ni kí ló wá fa jọ̀mọ́ tí ẹ fi gbọ́ wá sí òdodo tí ẹ fi lò ó kí ló máa ń fa jọ̀mọ́ ìfi ayé ìfi ayé ju àìsílámà lọ kíyàn nífi ayé ju àìsílámà lọ òun ni ẹ máa ń jẹ́ kíyàn máa sá láti gbọ́ wá sí òdodo. كي يبيعي يعني يامانا وني ما يجي بواس بل تنفرون الحياة الدنيا والآخرة خير وأبقى ما تنعروا يا رطو في أجي نصات الأعلى الله أمي يتمر في أجي رطو الصباي بل تنفرون الحياة الدنيا وضي الله فيجالك يامانا أي لونه wọn mọ̀ pé wọ́n ákìrọ̀ tó kọ́ irú wa àbọ̀kọ́ alìkìyàmà wọn mọ̀ pé wọ́n lóore jù oníṣùmọ̀ ń kẹ́kọ̀ọ́ fún yà. adùn ayé tí ẹ fẹ́ràn ayé òun ni ẹgbẹ́ tí ẹ mọ̀ tẹ̀lé wá sí òdodo. abiola wọn bàbá alẹ́ kí ọlá mọ́tà sí àlékún mọ́ni wa o ọlá jẹ́ kan ọlọ́. anábọ̀ Muhammad a máa ń ṣàdúrà fún rẹ̀ wọ́n náà máa ṣe fún rẹ ìgbà táni bá wà dúrà yìí kí o wá gbẹnu dákẹ́ rú ẹ̀ anábì àmọ́ gbọ́ pé Allahumma ìwọ ọlọ́wọ́ bá mi inni a'udhu bik mò ń wá ìfọ́ lọ́dọ̀ ọlọ́wọ́ bá min ilmi la yanfa kó níbi ìmọ̀tíyàn máa ní bí ẹ gbogbo ẹni tó kéwú tó padà wá pé jálàbí tó padà wá dá sí gbogbo ọmọ ọkọ tó ti jálàbí tó ń sàǹfààní fún ọ torí ń ta torí ẹ̀dá kéwú kélé ìjọba kárí ń ta bá torí ẹ̀dá kéwú nu áàrí dápá ànábì ṣe jálàbí abakiri ṣe jálàbí umaru ṣe jálàbí utumanu ṣe jálàbí áàrí pọ́pọ́pọ́ àwọn sábà ń jálàbí ni wọ́n gbogbo ẹnu ẹgbẹ́ kéwú tó ké ó padà sọ́dọ̀ jálàbí ni kéwú sàǹfààní fún ọ. ìtì ń jẹ́ pé yẹn kéwú oòrò òun ni ká máa rí ti kéwú sọ lárẹ. àfáà kan ń sọ́n bí òkú ẹnìkan ẹnìyẹn á lè sùn dàní. àfáà ló ń wo tí wọ́n ń sọ pé bàbá jẹ́ gbogbo tí ẹ máa rí lára àfáà pátá kò kéwú àmọ́ gbogbo tí ẹ máa rí lára àfáà rẹ̀ kò sí lára òun o ọkéwú tó báyìí ọwọ́ ń fi ọgbọ̀n lẹ̀ ọwọ́ ń fáwọn ọgbọ̀n rẹ̀ subhanallah ọláfà àjọ àfáwọn ni ọrùn àfáwọn dáadáa ọkéwú tó báyìí òkùtò náà ń dálẹ̀ ọmọ sápẹ́ súnà ọ̀lẹ́ ti àtọ̀ láàrin súnà àti bídíà ọkéwú tó báyìí tẹ̀síwà rẹ̀ ń wọ́lẹ̀ ju tìkẹ́ mi lọ ọkéwú tó báyìí ọ̀n yẹ pẹ́ wò ọkéwú tó báyìí ọmọ àwọn àgbáńtà lẹ́bi ní a máa ṣe báwọn akẹ́kọ̀ọ́ kéwèé ìsàfàlẹ́ kan kí ọlọ́run wá sọ látọ̀rọ̀ rẹ o kò ní ibi ìmọ̀ tí yẹn máa ní kí èsì àǹfààní fún yàn àti kúrò níbi wàrìkọ́lbí làyàkṣà àti kúrò níbi ẹ̀mí tí ó lè kókó tí ò ní pẹ̀lú ọlọ́ọ̀ra bẹ́ẹ̀ tí kò ní mí ẹni tẹ́ tó sọ́rí tí máa ń bọ̀ ọkọ̀ wọ́n fẹ́ pàdé alùsìnà tó fẹ́ sọ àbọ̀wọ̀ ń lọ sí wà sí wọn kan àbọ̀wọ̀ sí wọn kan wọ́n á block mind o wọ́n ti block mind o subhanallah ọ́ block mind rẹ gbogbo yóò ti block ipò títí pẹ́lẹ́ sọ́wọ́n ní kò sí ti gbọ̀n bẹ́ẹ̀ wàlẹ́ eré ń bọ́ fún eré alikiyama. ilé ti lé wàmí nọ́ọ̀sì lọ́yọ̀sà ẹ̀mí tí e yóò wọ̀mìn dáwà tí láyé ìsànyábùlá kó níbi àdúrà tí ẹ tí àtẹ́yẹ máa ń ṣe àwọn àdúrà tánàkì máa ń ṣe nílé yìí ìgbà tánàkì máa ń ṣe ló àdúrà yìí ìwọ tọ́ọ̀tẹ̀ tọ́lọ́wọ́ yọrú ọ̀rẹ́ sí ìwò lè ṣerú ẹ̀ abiola ọba ọba àlekíọ́lá má ṣe wá lẹ́lẹ́mi kún àwọn tó ṣe bẹ́ẹ̀ tó bá sàánú wọn kọ̀mọ̀pọ̀ sàánú wọn torí ìwà nù ẹ́ sí kọ̀pọ̀ sàánú wọn gbogbo tó bẹ́ ní ìdánù ẹ̀mí rẹ̀ lé ọmọ òsàmù rẹ̀ ọmọ sàmù rẹ̀ ọlọ́jẹ́ kan lọ́ọ̀ba sàmù àwọn náà o sàlékún àánú wa lórí wa والصلاة والسلام على نبينا محمد بن عبد الله وعلى آله وصحابه وسلم هذا كفلا عليكم في الله قول أجنجة الله كما بقى نبي محمد صلى الله عليه وسلم ibi kútúbà alákọ̀ọ́kọ́ a sàlàyé fúnra wa a ní pípẹ́ mi ó lé kó lé kókó kó mọ̀ fẹ́ gbọ́ lọ́rùn gbogbo ọlọ́run kò ní ṣe láǹfààní a ìbínú ọlọ́run ọlọ́run bínú sí wa o ọlọ́run bínú sí Fíráùn òun ni musa fi kee, ó mọ̀ pé tí musa sọ rere àmọ́ tó kọ́ lọ́wọ́ bò nífẹ̀ẹ́ rẹ̀ láti àyè síbẹ̀ wọn ọlọ́run fẹ́ bí àjẹ ni ní òjò gbọ́ ti musa ìgbà tó wá parí fún tán ó wá lé mi náà gbọ́ ọlọ́run gbọ́ báyìí ọlọ́run ní wòyí tó tó wòyí fún ọ náà yí padà. ọlọ́run ò fẹ́ràn ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ òun ni òjò gbọ́dí Muhammad abutali ó hàn sí kó dodo lànẹ́bì sọ ó hàn sí kó ma dáadáa lànẹ́bì ó mà sí kánẹ́bí ó ṣe fẹ́ mọ́ àmọ́lọ́run nífẹ̀ẹ́ rẹ̀ mú kẹ́mẹ̀rẹ̀ lè pọ̀pọ̀pọ̀ tó gbọ́ta lẹ́bì gbogbo ẹni tí bá ń gbọ́rọ̀ ọba tí ẹ tẹ̀lé tí ẹ lò ó àbí tí ẹ fẹ́ gbọ́rọ̀ ọba ọlọ́run nífẹ̀ẹ́ sọ̀rọ̀ kọ́mọ̀ ọba nífẹ̀ẹ́ rẹ̀ ó yẹ kọ́ máa sunkún. ìgbà tọkọ rẹ lóhùn onífẹ̀ẹ́ sunkún kí n tiẹ̀. ó ní àwọn ọ̀gá ẹ̀rọ wọn yọ ọkọ̀ omidẹ́ ọlọ́gá rẹ̀ òfẹ́ràn rẹ̀ onígbà òfẹ́ràn rẹ̀ ṣàlọ́lá alọ́lọ́wọ̀ òfẹ́ràn tó fẹ́ràn ẹ̀mí rẹ̀ lé ọwọ́ nígbà náà kí ọlọ́gbọ́n mi ẹni ẹ̀ ara ẹ̀mí lé náà nù ara ó ní ṣùgbọ́n dúnìyà tó bá ń jàmà kí ẹ ní ti ayé púpọ̀ ó fẹ́ràn ayé gbogbo ìgbà agbọn ayé kó jẹ kó mú kó sùn subhanallah tí wọ́n ní ìyàtọ̀ sí bẹ láàrin wọn àtẹran àtẹlẹ́dẹ̀ tẹlẹ́dẹ̀ oníjẹ yóò sì mú yóò sì sùn. ìwọ náà ń sẹ́ ń tó yájú ọlọ tó dá kìáma tẹ́lẹ̀dẹ̀ ṣe ń jẹ tí ń mu títí ń sùn níta ni wọ́n ti láyé nù kó jẹ kó sùn náà ni. bí o bá ti máa ń jẹ tí mu ọlọ́run ní tí ó kọ́ máa jẹ́ bẹ́ẹ̀ lọ ọlọ́run ní yóò padà wá yóò padà wá yìí kí náà ẹlẹ́dẹ̀. ọ rìgẹ́t láti kìyàmà tí ọlọ́ọ̀lọ́ ọ̀bá ọ sí ẹ̀mí náà ní ẹlẹ́dẹ̀ láyé tí ló fà á nígbà tí wọ́n ti gbáàlì kìyàmà àwọn dábà èyí tó bá fi ààbò sẹ́nì kejì ya ìwọ náà sá padà ìwọ náà sá padà ìwọ náà yálé kaná padà أي يومئذ يا ليتني كنت ترابا ẹni tẹ́mìrẹ́ lé ṣe gbọ́tọ̀ lọ káàfì rí mùnáfíkì tó bá rí jọ́ọ̀lì kíámà tó bá rí pẹ́bí tó àwọn ẹranko tó padà yọrí sí rẹ̀ yóò ní ọlọ́run èmi náà bá ti wá jẹ́ ẹranko lẹ́yẹ kí n ṣe pẹ̀lú olùbí fẹ́fẹ́ oúnjẹ lọ́wọ́ jẹ lásán ẹlòmí torí kan bá bú ọ̀lá ẹni òjò súnà súnà ti yé tánúwé ebú láyé wọ́n bú Muhammad fún àti yé àwọn èèyàn náwó kàwàtí náwó mú ẹni tí ò náwó lé ilé mú ẹni tí náwó jù lé iye ni. èyí tí ò lé ni èyí tó ẹni ni èyí tí ní tiẹ̀ lórí ebú láyé bá wa gan náà

fireman lọ́pọ̀lọpọ̀ rẹ̀ ṣe ní òjò orí ti tún nàgbọ́ fine girl fine woman lọ́pọ̀lọpọ̀ rẹ̀ ṣe òun èjì orí ti tún nàgbọ́ ọ̀fà ilẹ̀ bóyá sáré wọn gbẹ́rọ́ ní ti ọmọ kò tán àwọn tí wọ́n ṣe bí etí ẹja lánàá ìbá wọn sáré náà ni àwọn tí wọ́n gbà jù ọ lọ bí kọ́mọ kẹlẹ̀ ni àwọn tí wọ́n rọ́ jù ọ lọ torí wọ́n àwọn dàlọ́ ni àwọn àbúrò àbí dàlọ́ ni jàmà àwọn tó jìnà ti gímú rẹ̀ ń kọ́ èyí tó súnmọ́ jojúmọ́ rẹ̀ yẹn ń kú èyàn ńlá ń kú èyàn kékeré ń kú ẹni tó ní kú ẹni tí ò ní kú subhanallah wallahi alhabi sunna yìí gangan oní sabilil huda ìyá safinatu nur sunna yìí gangan kọ́ ṣe olóríire rẹ̀ alùsùnà lọ́gbọ̀rọ̀ jẹ́ mẹ́jẹ̀ ń bídíà bọ́ọ̀ bá ti jẹ́ alùsùnà ń bídíà náà àwọn kan ní àìsáàfin nílé mi ò ṣe kankan ọ̀n ṣe èyí tó ń nǹkan ní. àwọn tí wọ́n ṣe pé ti ní seventy three ìwọ́n bá ní mọ́tà wà nínú nǹkan ni wọ́n wà seventy three nínú

súnmọ́ jẹ́ kẹ́mẹ̀rẹ́ balẹ̀ lórí ayé tí lọ́wọ́ rẹ̀ wọ́tọ̀ lẹ́wà aláfihàn tó rípọ̀ lẹ́wà lọ́ọ̀ fi fẹ́ẹ̀ni súnmọ̀ ó fẹ́ pé àǹkan ti gbọ́ wàláì àǹkan ti gbọ́

jama kẹ́mi lé òun ni ejé kéèyàn fẹ́ tẹ̀lé tọ́lọ̀ tànẹ́bì níjọba ọba ti ríra rẹ lẹ́ni tí ń tẹ̀lé tọ́lọ̀ tànẹ́bì ọlọ́ ti sànù rẹ àánú ọlọ́run ti wà lérí rẹ àmọ́ òun wọn ọ̀rọ̀ ayé ṣe ọlọ́wọ́ fẹ́ràn rẹ ọ̀tẹ̀lé ti sínú ànábì ọlọ́wọ́ fẹ́ràn rẹ abiola ọba àlekè ọlá dáadáa tó ṣe fún wa láyé má sàlékún ẹ̀ dáadáa kìámà mọ́sá ti bẹ́ni kọ̀kọ́ra náà gbogbo ń káàsì láyé káàsì rá ní kìámà ọlọ́run jọba òwú ti ọlọ́run gbogbo ń káàsì láyé káàsì rí àtàrẹ káàsì rí láti kìámà ọlọ́run jẹ́ kẹ́ni wá kan ọlọ́run ẹni tá bá rìn